الحمد لله رب العالمين خلق الخلق لعبادته وطاعته أرسل الرسل وأنزل الكتب لئلا يكون للناس على الله حجة بعد الرسل أحمده وأشهد أن لا إله إلا هو وكفى به شهيداً أنه لا إله غيره سبحانه وتسامى رفع السماوات بغير عمد وانفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أمر الله سبحانه وتعالى جميع خلقه وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة إيمان وقد سبق أن بينا لكم أن الله سبحانه وتعالى جعل لكل أمة منسكا ليذكر اسم الله وليبجلوا ربنا سبحانه وتسامى ما من أمة إلا وقد شرفها الرحمن بأن جعل لها منسكا ومنسكا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام ولكن كل نسيكة وذبيحة يتقرب بها إلى الله سبحانه وتسامى لا بد أن تتوفر في حلها شروط قال أهل العلم شروط الذكاة خمسة أين وجدوا هذا العدد وكيف قرروه هكذا طالما كنا نجيب أن للعلم أنهم إذا ذكروا شروطا لشيء أو لأمر من أمور الدين وإنما استنبطوها بالاستقراء هذه نتائج الأفكار مما قرؤوه وضبطوه من نصوص الكتاب والسنة رحمهم الله أحياء وأمواتا عباد الله فشروط الذكاء خمسة والشرط الأول التسمية لا بد من ذكر اسم الله سبحانه وتسامى على النسيك والذبيحة أين وجدنا هذا؟ وجدنا من كلام ربنا سبحانه وتسامى أن جميع نسكنا له قال سبحانه وتسامى آمرا رسوله بأن يجعل نسكه له وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي وماتي لله رب العالمين وذكر رسول الله صلى الله عليه وسلم اسم ربه على كل نسيكة نسكه للرحمن وعلى كل ذبيحة ذبحها للرحمن قال رسول الله صلى الله عليه وسلم حين أراد أن يضحي لله سبحانه وتعالى كما جاء هذا من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها أن رسول الله صلى الله عليه وسلم فسمى الله عليها وكبر salawatullahi wa salamu alayhi ọ̀pá ní fọ́nà ọba tó síwá ní mùsùlùmí atọrọ àlìkú ìkẹrẹ àti gẹrẹ fún ànábì sallallahu alayhi wa sallam ẹn tọrọ ọba láti bà máa jẹ́ kẹ fún gbogbo wa allah subhanahu wa ta'ala bá ní sí àlìkún kí ànábì bá ní sí àlìkún ìgẹrẹ àti àwọn àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú ànábì sallallahu alayhi wa ẹ̀yọ́mọ̀ yà nú ẹ̀sìn mo ń fi àsìkò yìí wọ́n rà mí létí ìbẹ̀rù allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe rán ìnálẹ̀ tí ìbẹ̀rù rẹ̀ Allah subhanahu wa ta'ala pàwọ́láṣẹ kábẹ̀rù rẹ̀ láì mẹ́yọ̀ nínú alukur'an ó sì ń dá wa padà sí ìpìlẹ̀ wípé ó ń dá wa látàbí ẹ̀mí ka ṣoṣo ibẹ̀ náà láti fọ́kàkì ìbẹ̀rù rẹ̀ òun náà ni atọ́kùn lọ sójú ọ̀nà lìjẹ́nà àwa ń bẹ̀ kọ́dàkùn gbogbo bí ìbẹ̀rù rẹ̀ ó sì jẹ́ ìrọ̀rùn fẹ́mi àtẹ̀yìn kọ́mọ́sà sí ìrọ̀rùn fún wa bákanáà ìntọ́lọ̀ nítorí àrán nabi sallallahu alaihi wasallam tó torí ẹ̀sọ́ alkùrán kalẹ̀ gẹ́bẹ̀ sẹsẹ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ tí wọ́n ti lọ sáájú wa kọ́ mọ́ bá sí àwíjàre fún ẹnìkan lálìkìyàmá wípé ọ̀ràn nìkan kan sí a ó sì sọ bá sì máa sìn ọ ó ní òjè kó wọn bóun sì sìn ọ annabi sallallahu alaihi wasallam ó ti fi ìlànà rẹ̀ lẹ̀ fún wa ìlànà tó kún fún àlàáfíà àti ìrọ̀rùn tí ò mú wà lálọ́wọ́ ẹnìkan wà ní gúnrígún níbi ìlànà náà àfikọ́ kọ̀lẹ́tà sí ìdààmú nínú ẹni tí ó dààmú pàdé ìwọ̀ ọlọ́run ọba tí ó tún wá lọ jẹ àtàlìkìyàmá mọ́jáwọ̀ wà ń bẹ́ ìjẹ́ sàsílá ẹ̀tọ̀ fún ọlàmá jẹ ó ń sì ní nǹkan tí ó sì ara láǹfààní ọ̀nà wo láwà gbà pàǹkà yìí ó là ń bábọ̀ ní ìjẹjọ àwa ní ṣùrùtù dàkà ń tá pa tí ó jẹ́ halali fún wa pọ́lọ́ ń yọ̀ǹda táwọn náà wà jẹ́ tí ó láǹfààní ilé alóti ẹ̀sùn wa nípa pé kó ń kálukú ọmọ apẹ̀rẹ̀ fún rẹ̀ márùn òun ni májẹ̀mú yìí òun ni àwọ̀ àsálà yìí lé ní àwọn díẹ̀ asọ́lọ́nà kan sí kejì níjẹjọ ṣùgbọ́n a tún clear padà táwọn afọ àbáwá ń dá kọ̀ọ̀kan fún anú ẹ̀sìn tí wọ́n wá ní májẹ̀mú márùn ni sáà nàbí dá kọ̀ọ̀kan tó pè májẹ̀mú márùn ń bò lẹ́yìn tí ní májẹ̀mú márùn a ní àwọn àfa àwọn akọlọ́lọ́ ń fẹ̀sìn rà ṣùgbọ́n alágbàwí ni wọ́n wọ́n rí àwọn nǹkan ìfàyọ níbi tí a kà ń bí ọ̀rọ̀ ọlọ́run tí ànábì tú fún wa salawatullahi wa salamu alayhi ash-shartul awwal májẹ̀mú àkọ́kọ́ tí ó sọ ẹran di halali fún àní pípa òun náà ni àtẹ́símíyà kéèyàn ọ̀dá kó Allah subhanahu ta'ala sí tẹ́símíyà yìí agbọ́dọ̀ clear rẹ̀ ìtìláàfù mẹ́rọ̀ àwọn àfà nípa dídákọ̀ lọ́wọ́ bá sí nǹkan tá a fẹ́ pa المذهب الأول للشافعية مذهب أكوكو توجد أمام الشافعي ونويبي التسمية على الذبيحة والصيد سنة كي يودا كولون وبا سيانا توفيقا أبي nǹkan téèyàn ń dẹdẹ kéèyàn tó pa kéè sọ̀rọ̀ yẹn kéè sí ọ̀rọ̀ yẹn ìbá mẹ́rin ní ìsìn kọ́pa kọ́mọ̀dà kọlọ́n sí kéè sọ̀rọ̀ yẹn halali sí ni wọ́n ní kílẹ̀ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀ wọ́n lè rí àwọn ni wípé ó wà nù hadith wọ́n ní ànábì sọ wípé dhabihatul muslim sallallahu alaihi wasallam halalun wa in lam yadhkur ismallah alayha in tí mùsùlùmí bá ti pa kọ́kàsá dùn ọlọ́sọ̀ nǹkan dàlálì kọ́dàkọ̀ mọ́ dàkọ́ lọ́n sí asọ̀rọ̀ tí tílórí àdíthì ní ìjẹjọ́ ọkùnrin kẹta ń pè ní ahwas ibn hakim musibẹ̀ ìdání ń bẹnu àwọn tí wọ́n dàkọ̀ máwọn tó gba ẹgbàwọ̀n yẹwa hadith ń gọ́rù thabit kọfẹsẹ̀ múlẹ̀ àmbọ̀ ìntọ́jọ́ tó fẹsẹ̀ múlẹ̀ àmbọ̀ mẹ́ àsì kílíà rẹ̀ ṣùgbọ́n a ọ̀rọ̀ yẹn wo alqawlu thani lilmalikiya walhanafiya àwọn maliki àti àwọn àwọn àti hanafiya àwọn ni wọ́n ni wọ́n ni at aladhabihati wa said kéèyàn ọ̀dá akọlọ́wọ́ ọba sí tíyàn fẹ́ pa tàbí tíyàn dẹdẹ rẹ̀ wajibatun dandani lakinnaha tasqutu bin nisyan ṣùgbọ́n tíyàn bẹ́ gbàgbé tí èpọ́ máa ma tó bá gbàgbé tí ọ̀dá akọlọ́n sí kò sí nǹkan kọ́ máa jẹ́ wọ́n ní ò sí nǹkan ṣùgbọ́n dandani wọ́n ní kí ni ẹ̀rí tẹ̀yìn náà wọ́n lẹ́rí àwọn náà ni wípé ṣe bọ́lọ̀ ń sọ pé rabbana la tu'akhidhna in nasina aw akhtana rọ́bà wa tá a bá gbàgbé sí nǹkan àbá sí mistake sí nǹkan má fi bíá ọlọ́run ló ń ti gbọ́ dandan ni ṣùgbọ́n yóò máa ṣubú wọn ò sì ní máa lé akí nítorí ẹ̀mà tá a bá gbàgbé ah ìmọ̀dá kọ́ bàbá sẹ́ni tí mo pa yìí wọn jẹ́ ń sùn ṣe bọ́ọ̀ màmá olóhùn màmá ọ̀rọ̀ kò jìnnú ẹ̀lọ́kọ́ ìfẹ́ àlìf ọ̀rọ̀ lil hanabila àwọn hanabila ni wọ́n ní wọ́n tẹ́ ń tẹ̀lé madhab imam ahmad wọ́n ní at-tasmiyatu ala dhabihati was-saydi shartun májẹ̀mú ni lakinnaha tasqutu bin-nisyani fi dhabihati wala tasqutu bin-nisyani fi saydi ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ pa nǹkan tó bá gbàgbé lẹ́ran tá a pa ń lé màálù ni o àgbò ni o ràkúnmí ni o ọgbàgbé kò sọ bísímìlá àlàálì ní kọ́ máa jẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pọ́ lọ dẹ́dẹ́ ni tó gbàgbé láti ṣe bísímìlá èèwọ̀ ni kò gbọ́dọ̀ jẹ́ wọ́n ní sẹ́ ẹlẹ́rìí wọ́n náà lẹ́rìí wọ́n ní kílẹ̀ rí wọ́n lẹ́rìí àwọn ni hadith adi ibn hatim radiyallahu tanardọ́ wa hadith abi thalaba al rọ́dìrà tànàdọ́ wọ́n sàn sọ fún àwọn méjèèjì fi ìrìsálì sáhàm táìmù téèyàn bá fẹ́ ta ọfà mọ́ nǹkan téèyàn dẹ́dẹ́ àrẹ́bí ni ìdá àrùsálítà sáhàmàk wàdàkàrtà smalọ́yà àlẹ́ fàkún ẹni tó ọba fẹ́ ta tọ́ ń dẹ́dẹ́ rẹ̀ tó ọba ti ṣe bísmìláì sí kò tó ta tó bá sì mú nǹkan jẹ́ halali ni. tọ́lá bí òfin ni excuse lórí nǹkan tó fẹ́ dẹ̀dẹ̀ ṣùgbọ́n ká pẹ́ tí èèyàn fẹ́ pa ńlẹ̀ ni èèyàn sí kí ni o èèyàn free tó bá gbàgbé sí bismillah ọ̀rọ̀ kẹta nù alqawlu rabi ọ̀rọ̀ kẹrin ni wípé at-tasmiyatu wala dhabihati wa kéèyàn ọ̀dá akọ́lọ́n sí ní àfẹ́ pa tàbí téèyàn dẹ́dẹ́ rẹ̀ májẹ̀mú ni tí má pé nǹkan májẹ̀mú la yasqutu ash-shartu la amdi wala bil èyàn ṣe mistake ni o èyàn gbàgbé ni o èyàn mọ́mọ́ ni o ọ̀ràn òkú ọlọ́run rẹ̀ tọba jẹ́ ṣẹ́rìtù mẹ́jẹ̀mú ni kí èyàn ọ̀dá akọlọ́sí tí a fẹ́ pa mẹ́jẹ̀mú ni kí èyàn ọ̀dá akọlọ́sí tí èyàn dẹ́dẹ́ wọ́n ní ṣe ẹlẹ́rì wọ́n láwọn ẹlẹ́rì wọ́n ní àkọ́kọ́ lórí nǹkan dídẹ́dẹ́ hadithi adibin hatim náà làwọn olóò àrẹ́bí tó bá ti rán ọfà rẹ̀ ń sẹ́ tó dákọ̀ lọ́wọ́ bá sì jẹ́ àrẹ́bí ò fún lẹ́skúsì tó sì jẹ́ wípé téèyàn bá fẹ́ pa téèyàn bá fẹ́ pa ìrọ̀rùn bẹ́ẹ̀ ṣùgbọ́n téèyàn dẹrẹ kò sí ọrùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ànábìlà ṣùgbọ́n táwọn ànábìlà wa sọ padà wípé ẹni téèyàn bá fẹ́ pa yìí tó bá ti jẹ́ pé nǹkan téèyàn dẹdẹ ni téèyàn bá gbàgbé bísímìláì hàlálì ni ṣùgbọ́n tó bá àrọ́ọ̀mù ní kọjẹ́ ṣùgbọ́n ká pé nǹkan téèyàn ń pa ń lé ni lè gbàgbé bísímìláì ah, wọ́n wá bí ọ̀lẹ́rẹ̀ pé in téèyàn ń pa ń lé ṣé ń lọ́rọ̀rùn kéèyàn tó tèrò kọlọ́wọ̀n ọba dá sí ni àbí téèyàn ń dẹrẹ tẹ́ pé ibi téèyàn ti ń yà fún téèyàn ti téèyàn fẹ́ kí èsúró tàbí ẹtùn kó fura òun gan ti kọ́kọ́ lọ forí na ọ̀pẹ ṣé bẹ́ẹ̀ lè ṣe ní ẹbí láì ní àbí téèyàn fẹ́ palẹ̀ wọn ni tọ́ba jẹ́ bẹ́ẹ̀ àwọn wá lẹ́rìí táwọn ò fi kún ọ̀rọ̀ tẹ́yìn sọ pé ẹ fún ẹni tí ń pa nǹkan lẹ́lẹ́ ẹ́skúùsì wọ́n náà wà fìtílé kún fún yín wọ́n ní kílẹ̀ bẹ́ẹ̀ bí kún wọ́n ní já àmì hadith rafi ibn khudayt wal hadith mọ̀ sọ̀hìn àmì bukhari ọmọ ta'ala hamsan sọ wípé ma anharo dama gbogbo ń tọ́ba ti lè da ẹ̀jẹ̀ ó lè da ẹ̀jẹ̀ kí ló ń tàbí fi lo ìnihar nítorí pé náhàrù lè dé lábáwá odò tọ́ba tóbi ti ń wọ́ ni àdúbí wa ni ma anharo dama èèmọ̀ bẹ́ẹ̀ lè dé lábáwá ìyẹn tọ́ba lè da ẹ̀jẹ̀ tó lè da ẹ̀jẹ̀ jáde níbi tẹ́ ti ń pa nǹkan tí è sí ìṣe ìkaná tí è ṣe yín wàdúkọ̀sán láàrin tí è sì dá kọ́lọ́wọ́ bá sí nǹkan yẹn fẹ́kùrù ẹ̀ máa jẹ́ àná bí òfin tí ń bẹ́lẹ́ lẹ́skúùsì bí ò ṣe fẹ́ ń tọ́lọ dẹ́dẹ́ lóko náà ní kí ni o ẹ̀skúùsì a jẹ́ wípé gbogbo tí èèyàn bá fẹ́ pa dandan ni mọ́jẹ̀mú tí ò gbọdọ̀ wo ni kéèyàn dá kọ́lọ́wọ́ bá sí tí èèyàn bá sì ń dẹ́dẹ́ náà ìyẹn ni muskila màmúníà yìí ẹ ti ṣe pọ̀ ọ̀yà yìí ah tí n bá ní parọ́fì àwa náà rà lóko ní o kéèyàn ra kóra dúró ọmọ bó wà lẹ́sẹ̀ pẹ́tù yìí èmi kí mo pa owó ọkọ̀ mi èsì ìsọdẹ o àwa náà rà lọ́wọ́ àwọn ọlọ́dẹ ní o kí ọ̀rà kúra ró ẹni tí wọ́n fẹ́ dẹ́dẹ́ tó sì jẹ́ àlàálì àì máa jẹjọ́ rẹ́sọ́rántì kan bẹ̀rẹ̀ náà fẹ̀ gbogbo rẹ̀ ẹran ẹgbẹ̀ ní ẹ̀ ti kọ́ bẹ̀ ejò gbogbo àwọn kẹtẹ́ ní amájẹ gbogbo ẹ̀ náà kọ́ bẹ̀ ṣùgbọ́n à ń sọ eléyìí náà ni nípa pé ìsìláàmù lẹ̀sìn rí náírà bẹ́ẹ̀ tìtì àbáyé kó wá bí ọmọkè tẹ́tẹ́lélẹ́yìí àwọn ibi tí wọ́n ti ń fi tó lé ní five hundred thousand dollars yìí ta tẹ́tẹ́lẹ̀ kan náà kí ni a máa ń ṣe fún wọn wọn ó kó ejò oríṣiríṣi ejò sínú gíláàsì oríṣiríṣi ejò bàbá olówó tó wá fẹ́ ta ibẹ̀ ní ọ̀kọ́ yá sí yọ wà náwó sírù ìtọ́ba wù bí ejò ẹ fún mi ní green wọ́n wà fi kílókọ rẹ̀ mu ẹ̀mùga lórí wọ́n fi mu nírú wọ́n wà á nà tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ wọ́n wà á la ejò oró tí ń bẹnu ẹ̀ gangan wọ́n àyọ jáde wọ́n wà á fà sínú glass cup gbogbo ẹ̀ tí ń tà fún yín tí ń pẹ̀lú gògóró òun gògóró kan òsì náàpọ̀ ọ̀gá wọ́n tún ti lú yùn rọ́ọ̀ tí wọ́n lù wọ́n àlọ́ gbé jáde wọ́n wà á dà mọ́ oró èjò wọ́n wà á pò pò pò tó bá dàlútì ni wọ́n kọ́kọ́ gbé fún náà bọ́yá one thousand dollars níyàn oní ọ̀rá máa mu tí èè máa ta ṣé àmì wọ́n fẹ́ kórìrì ọmọ sílẹ̀ Eh, eh, eh, ìyá ọlọ́tí ọ̀dọ̀ wa àwọn ọmọ gẹ́mà ló kó sọ́dọ̀ ti fi ń polówó bí wèrè tí ẹ ṣe mọ́nu ibi títí ń gba òkun bí ẹ ṣe ń ṣe ń bẹ̀nu ẹ̀yìn òní ọ̀wà nígbórí ò sílẹ̀ kò rí lówó ń gẹ́rò ẹ̀yà five hundred thousand dollars ẹ̀rọ ọ̀dà one million dollars wọ́n máa kó lé bí sọ à ń yọ kí ni mu bẹ́ẹ̀ rí ọmọ gbogbo dúkìá rẹ̀ bá tàn ẹ wá tí ejò pẹ̀lú ògidì ògógóró alábùrọ tí wọn ọ̀la irú òrìwò ni ọ wà ní sẹ́ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ sọ́nà tó da tó nǹkan wúlò fàyíyẹ ìlọ́fà tó fi jẹ́ pé wọn ò mú ọ̀sẹ̀ kan jẹ gbogbo ẹ̀ ń lọ ń lọ kọ́ ọmọ abẹ́lọ́n kó jí orí ìsìlámù sí délé kó sì sàánú ẹ̀ gbogbo bí ọba wà oríire nu wọn ò mọ̀ọ́sẹ̀ jẹrí káwọn èèyàn mọ́fẹ́ ìfihàn ọkọ̀ para wọn ó ti ronú náà tiẹ̀ ti ta yóò wà lọ yóò sí ọkọ̀ ọ̀lẹ̀ ọkọ̀ ọmọ sí slow yóò wà mú páìpù yóò mú ó sì yóò kìbọ̀ bí sálẹ́sà ọkọ̀ yóò àná wá sínú yàrá rẹ̀ ibi èéfín ni ọ̀rà gbé mobile yáà sùn lọ pé ikú tó tó rọrùn tí rárá ń fi ń para ní ìsìn Yúróòpù nù èéfín ni ó di ní ọkọ̀mọ̀ iṣẹ́ ilẹ̀ dc òfin tí ẹ ṣe fáwọn ọlọ́pàá náà ẹni ilé báyìí wọ́n máa káàkiri báyìí tí wọ́n ti rẹ́ nìkan tí táǹbẹ̀ ń ọkọ̀ wọ́n rẹ́ nìkan náà ọkọ̀ wọ́n máa sáré lọ bẹ̀ wọ́n ti mọ̀ pé iṣẹ́ kan ti ń ṣe nù lẹ́nu wọ́n gbọ̀gbọ̀ ẹgbẹ́ nìkan kún bẹ̀ láìpẹ́ ẹ dákun sẹ́rù ẹ̀mí lọ́dọ̀ ti ń bí ó sì ń lọ talẹ̀ ó tún lọ ta family house wọn ó lò ń lọ lu èbò ẹgbẹ́ òbò ní ń bínú kú nínú ayé ọ̀nà kí ni a fẹ́ fàyọ in tó jí àlàálì ní ẹnsọ bá ṣe páyé o a kọ́dá kọlọ́wọ́ bá sí àwàmbọ̀ nígbà tẹ́yìn sọ wípé níta fẹ́ páyé ẹgbẹ́ mọ́dà kọlọ́wọ́ bá sí tí ìbá wá gbàgbé ẹni wò fílẹ̀ skúsì tó wá ṣe mistake wò fílẹ̀ skúsì kí lẹ fẹ́ sọ pẹ̀lú ọ̀rọ̀ bá sọ wípé rabbana la tu'akhidhna in nasina aw akhtana ibi mushkila wà tàbá gbàgbèsè nǹkan mọ́ fi bíà bàbá àgbàgbèsè kẹtí ò fi bíà mọ́ kò sí níjọ́ láàlì níjọ́ tọ́lá sí ń sọ ọ̀kalẹ̀ lọ́wọ́ bá ń sọ lókè sẹ́mọ̀lù ojú ẹ̀sẹ̀ wípé kọ̀dì fàálì mo ti ṣe bẹ́ẹ̀ fún yín àwọn afá nínà kọ́dàrú kéyìn ó pinlẹ̀ dọ̀bẹ́dẹ́ nǹkan kankan lọ́rùn tó jẹ́ àlàálì àgbò ni o ewúrẹ́ ni o kọ́dọ̀bẹ́dẹ́ lọ́rùn láì màmá tó sì màmá tí ọ̀dà kọlọ́wọ́ bá sí ẹlẹ́sẹ̀ ni ọlọ́run sì fìyà jẹ́ torí wípé ó wéèstì dúkìá ẹ ń bá wọn gbàgbé tó jẹ́ mùsùlùmí tàbó ṣe mistake tí ọ̀dẹ́ akọlọ́wọ̀n ọba sí ẹ̀ṣẹ̀ pé nínú tí mo ṣe lálàálì fún yín tí sì ń jọ́sìn fẹ́mi ọlọ́wọ̀n ọba náà ọtọwọ́ ti ẹ kúrò lórílẹ̀ ṣùgbọ́n náà tí mo yọnu sí kọ́lọ́gbà kúrò lórílẹ̀ ṣùgbọ́n wọ́n lọ ṣe mistake pẹ̀lú tí mo fi kàn àbọ̀ gbàgbé ẹ̀ṣẹ̀ ọlọ́wọ̀n wà yọ kúrò lọ́rùn rẹ̀ ṣùgbọ́n nǹkan ọ̀dí àlàálì fún kọjẹ́ ń tà ń sọnù wọ́n ní ọ̀ sẹ́rùn tẹ́ wí ń sólè ayé abáhùn ẹmẹ́rin ní ìwà tó fi lè yánú ẹ̀sìn àní ẹ̀sìn bá a wà ní jumai lẹ́gbẹ̀ẹ́ aaa nígbà mọ̀ parí tàájùdù lóru mọ́ mọ́ padà wọ́ tọ́lẹ́tì yìí yìí yìí ìsàrọ̀ wọ́n mímọ̀ tí bọ́lọ̀ fi kí àṣọba kéèyàn sí màmá lọ rè kírun láìlàlúwàlà mùsíbẹ̀ ẹ̀dá èsù ti ń fọpọ̀ ló ń tọ̀ sí ẹ̀ tọ́lọ́ sì ń bínú sí ni ṣùgbọ́n téèyàn bá wá gbàgbé irú ẹni tọ́jọ́ àwọn pé ah ọlọ́run ti bínú sí ọ̀hún àwọn ní sọ́bà sí bọ́ gbàgbọ́ ní òun mọ́ ọlọ́wọ́ forí pé ọwọ́ àṣẹ tó ní o ṣe tó o sì gbọ́dọ̀ sí àfikọ́ kọ́kọ́ wà ní mara pẹ̀lú àlùwàlà ṣùgbọ́n lójú ọgbàgbé àbóṣe mistake yóò forí jìn yóò wà bẹ̀rẹ̀ pé àfà ṣe bí wọ́n sá ti kọrun fún mi àwọn ọ̀kọ́ fún ọ o yóò tọ́ súnmọ́ jẹ́ abẹ́rù tókí wàláhì yóò tókí ìtumọ̀ ẹ̀ wá ni wípé ṣé yóò jẹ́ àbí òní jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ àlá ìntọ́lọ̀ ń ṣe ní rọ́fùl harajì fún òní pé kò pẹ̀lú kọ́gbàgbé ni kò pẹ̀lú kò mistake ni àìlẹ́sẹ̀ máa ń ló kú ò ẹnìkan bá dé pé à bẹ́ẹ̀ bá wá ń ṣe báwọn ẹ̀ máa bà dúkìá jẹ́ àwọn àfáà ní àbá dúkìá jẹ́ o nínú ntọ́lọ̀ ń sọ wípé yóò ṣòfò nínú dúkìá rẹ̀ yóò fi dídára míì fún òlélẹ́yìí wa tààrà wọ́n ń sẹ́bọ̀ tó bá jẹ́ bí ìwọ̀n 250,000 kọ́ ẹ ti wéṣì ẹran ọ̀rọ̀ yìí náà tàṣí ẹni tó ní tẹ́mbà ti ń gé olè lọ́wọ́ gbogbo ni o kan ọ̀lẹ́ sì ní rí àkọ́kọ́ náà tí wọ́n bá ní wọ́n lu kan wọ́n wá gé ẹnìkan lọ́pọ̀ jalè gbogbo ayé ni ọ́ panu pọ̀pọ̀ lórí ibu ni ọ́ ìwo lórí ibu ni bẹ̀rẹ̀ tí nílùú tá a jọ ń gbé yìí tọ́jọ́ wípé ẹn tó bó oṣù kéré ju fifty thousand naira nígbà owó wa dá débi pé béèyàn bá ya àpà kò lé ná one thousand tó sì ní ọmọ márùn àtìyàwó kan lóṣù lórí ajé àmọ́ ìlú kan rí báwọn kò lé ná one thousand ẹ wá dà kó wọn gba fifty thousand lóṣù ẹn tí ń gbowó kéré jù ní wo pé à ń sọ dẹ à ń sí géètì kò sì lé ná one thousand bóun fẹ́ fi jẹun àánú sẹ̀ríà bó olówó epo ṣe fẹ́ kárí o gbogbo tí ìlú wọ̀ bá ti ní tó jẹ́ pé a máa gbà láti ta ni federal government ní ọ̀rà wọ́n wá rà ní one thousand naira wọ́n wá ń tà fún ìlú ní two hundred naira ẹ dákun owó epo ó ti kárí gbogbo ilé àbí ọ̀kárí gbogbo ilé àwọn ihun tó jẹ́ pé yóò lè máa nì tí èèyàn fi máa ṣayé yóò wà rọrùn fún kálukú a wá rí pé olùsí inú wa ní gun ọkọ̀ ten million naira ẹ bá wà lọ rẹ̀ gbọ́dọ̀ mílíọ̀n nǹkan kan làjọ ń gùn ní tó wù ọ́ ló ń ṣeun àwọn tí pé yìí ò lè má nínú ilé ayé ara ìmọ̀ ń bẹ́ àtọlówó àtọlòsì kò tí ẹ̀sẹ̀ ń fẹ́ ronú ìrùkúrò àti wá rí nísìn wípé mẹ́jẹ̀mú àkọ́kọ́ òun ní kíni o àtẹ́símíyà ìdákọ́rọ̀ ọba sí ń ta fẹ́ pa kò wó gbogbo ọ̀nà ní ọgbà wo òdèlé ẹlẹ́ẹ̀kejì ó ní inharu dami ó gbọ́dọ̀ jẹ́ ní tí ó da ẹ̀jẹ̀ ńlá fi pa nǹkan yìí kí wá ní tí ó da ẹ̀jẹ̀ a rí pé ọ̀bẹ ni ànábì lò salawatullahi wa salamu yìí tó fi du ẹran tó fi du màálù ànábì pa màálù salawatullahi wa salamu rẹ̀ ó gúnra kàn mí salawatullahi wa salamu rẹ̀ gbogbo tó bá wá jẹ́rẹ̀ lé bára bí sẹ́sẹ́ òun bá ṣe panu a gbọ́dọ̀ fi kánná ká fi pa nǹkan dèmọ́ bàbá tí a ní kọ́ òní olídìí àti ọbọ̀gùn bàbá gbàlagbàṣẹ́ sinapu náà lọ lọ́kàlẹ́ yìí kò sẹ́yìn kẹrẹ́nu ẹ̀ ọkọ̀ dà kọ́kọ́ báyìí ná ògùn o ah, ó mu ọtí lónìí ṣé bí yóò tú sógun ni nǹkan kọ́ padà jáde tó gbẹ́kejì ojú tí ẹ̀tẹ́ ọ̀dì kanra kan bá ẹlẹ́ẹ̀kejì lọ́sí àtú díẹ̀ sára ogun ẹ̀dàkùn tí wọ́n bá mú ẹ̀dì ẹ̀dọ́rù eléyìn kò ní já lẹ́ẹ̀kan náà bàbá gan kọ́ mọ̀ àjẹ̀nà ti kó sílá wọ́n wà ní ẹ̀dì ẹ̀rànà wọ́n èsè kíni o wọ́n èdú sí ẹ̀mọ̀ pé nǹkan kí nǹkan gbogbo tó àti àtìsọ́ lọ́wọ́n bá ibẹ̀lẹ́ ti bá sí ẹ̀wà mọ̀ tí ń pa àwọn ẹni ọlọ́run lẹ́kún in ti ń pẹ́lẹ́kùn ní wípé ní àná àwọn tí wọ́n lọ sáájú wa alkhawfu aladdin gbogbo ìbẹ̀rù wọn orí ẹ̀sìn lọ wà bóòlẹ̀sìn ò sí ní yín jẹ́ o bóòlẹ̀sìn ò sí ní sàárẹ́ o bóòlẹ̀sìn ò sí ní ikú o ṣùgbọ́n lónìí wàhálà àti a ni alkhawfu ẹ̀sìn gan là ń sá fún ẹ̀sìn in di ọ̀tá gbogbo ayé lónìí kí sì lọ́fà ma min dawlatin illa wa illa istabaka din ma'aha kò sí ìlú kan láyé lónìí àfi kí ọ jẹ́ pẹ̀lú ní ó forí sọ ìsìlámù jẹ́jẹ́ ìsìlámù lòdúó tó sì ń pọ́nkálukú síbi tí ó ti sórí rẹ̀ ṣùgbọ́n gbogbo olùpátá wọn ti lẹ́rí mọ́ àlọ́ sọ́nà àbáyọ fún ọ ìnìyàrú dẹ́mì in tí ó da ẹ̀jẹ̀ lagbọ́dọ̀ fi pẹ̀rin ọ̀bẹ ṣùgbọ́n nẹ́bi tí ogun tẹ́ bá fẹ́ pa ẹ pa lọ́nà tó jẹ́ pé tẹ́yìn náà bá fẹ́ kú òláyé kẹ́ ẹ má gbé nira kú jàmá ẹ ń bá ti rí àwọn alápatà tí wọn ò súnmọ́ tí ànábì sọ ń gba bá a ṣe pẹ̀ran yọ ọmọ wípé ọ̀nà ọ̀run ò yìí àní ẹ̀ fọwọ́ra wọn fà ẹlòmíà máa fọ́n tó fẹ́ pa létí olókọ́ fọ́mọ̀ lúlé tí ẹlòmí àmọ́ mọ́bẹ̀ <laughs> orí last option ó lè fi hàn wà láìmọ̀ lúnà àmọ́ sọkún omi ọbẹ̀ ẹ̀ <laughs> ó sún yóò kú inú ọbẹ̀ tí ó sọ fún un kónú ọmọ wo bí ó sì jáde láyé bí ọba túbá káti ẹ̀ wò pé ṣe bí àánú ọlọ́run ló fi sàwọn nǹkan ní àlálì fáwa ìnáhàrù dami in tí ó mú ẹ̀jẹ̀ jáde nírọ̀rùn fẹ́ranko náà agbọ́dọ̀ ṣe ìnáhàrù dami àwa gbọ́dọ̀ mọ àwọn nǹkan tó kónú àwa mùsùlùmí èèmọ́mọ́ ń bẹ́nu ẹ̀sìn wa o àrọ́kọ́bà a ní afẹ́ dùn nǹkan lọ́rùn kí la fẹ́ dùn ẹ̀rọ tọ́lọ́ ń ṣe ní àlálì ṣùgbọ́n fi rọ́kọ́bà ti arúbátò àṣìyà nǹkan mẹ́rin kan bẹ́ẹ̀ ní ọrùn o náà sì ni àǹdú àkọ́kọ́ o ní aliwadajan bifati dan kí là ń pè ní wadaju wọ́n mú láti bí fíìlì wadaja yẹ́dìjù wadaju tàbí wadaju òun ni iriku isan tó kí tí ń bẹ ń bì tọ́wá ipò ọrùn méjì ni ìkan bẹ ń bì ìkan bẹ ń bì tayib wọ́dájú yìí a gbọ́dọ̀ gé méjèèjì àmbọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní almari'u bilhamza nínú èdè lárúbáwá ọ̀nà tí márọ̀ àgbàwà mẹ́ta ni lárúbáwá ní márọ̀ à wọ́n ní mẹ́rin à bí kẹ́sì rọ wọ́n ní mẹ́rù à bí dómi rọ tí wọ́n bá ní márọ̀ àtọ̀ám oúnjẹ lọ níwọ̀n nírọ̀wọ́rọ̀sẹ̀ lọ́nà ọ̀fọ̀ ẹni tí ń jẹ́ ṣùgbọ́n tí wọ́n bá ti fúnrọ̀ ní kẹ́sìrọ̀ gbogbo ìran akọ bá ń ṣe bí abo òní ẹ̀ máa ń lò fún ẹ̀ kọ̀dì Maria, ìwọ obìnrin lọ́mọ̀kùnlọ́wọ́ ẹ̀ ní ìsìn mẹ́ríà ṣùgbọ́n tí a bá ní mọ́rù à kí n kó dùn wó lójú mọ́rù àtìl ard ah ilẹ̀ ìmọ̀ fáyẹ̀ o èyí táwà wá fẹ́ mú ń bẹ̀ òun ni mẹ́ríù kí là ń pè ní mẹ́ríù òun ni mẹ́jìrọ̀ tọ̀ àmì wà ṣẹ̀rọ̀b ibi tá a bá jẹun tán ibi tó ń jẹ àti ń tààmù tí ń gbà á lọ sọ́nà akùn ó ní màríù níbòlò wá wà ó wà ní agede méjì ọrùn àti gògóńgò òǹpálà láàrin wọn tọ́yì ó di mélòó ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ó ní alìhùlùkún gògóńgò ṣùgbọ́n gògòǹgò ó ní ìbáṣe náà pẹ̀lú mari ṣùgbọ́n mari yàtọ̀ sí kí náà ń pè ní olùkún gògòǹgò yìí eegun kan ni tí ò le tí ó dẹ̀ ilẹ̀ àwọn àgbàlagbà ń pè ní kéwkéw ọlọ́run wá ní nǹkan tí ó lẹ̀ torí kíni kọ́rùn ò lè bà ṣeéṣẹ́ ó lè wo bíi ó lè wọ̀hún wà fi ìsìtù fatahatin ìsí mẹ́fà lọ́lọ́run wá fi inú gògóńgò ntí bí gbàtẹ̀ pé ilẹ̀kùn ti ń sí mẹ́fà ní bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ fatahatul fami nígbàtí ẹnu ń bọ̀ báyìí ibi tó pin sí nísàlẹ̀ tí kòkòrò ti jọyìn rẹ̀ ọlọ́run ṣe bẹ̀ ti ń sí tí sì ń padé ó dé ní fatahatani filimanhar ìsí méjì náà ọlọ́run fi síbi tá ń gbà mí méjèèjì lọ pàdé sí ìsàlẹ̀ gògóńgò ó sì síbẹ̀ ó di mẹ́ta fathatani lilkhaysh lílo udnain ó sì ìwò méjì náà méjèèjì tí ń bẹ́ẹ̀ bí náà ń bọ̀ ní ọlọ́jọ́ ó lọ sí wọn sí ibi àwọn àti gògóńgò tí wọ́n ti pàdé ẹlẹ́ẹ̀kẹta ó ní fathatu alminharo kí là ń pè bẹ́ẹ̀ ó ní màríù tọ́lọ jásí màríù ibi tá a sọ pé oúnjẹ ń gbà lọ́hùn ọlọ́run ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n pàtàkì ó wá ní ń bẹ fún hulukun òun ọlọ́run ṣe nafas bá a ṣe mí tá mi lọ tá mi bọ̀ ní ń gba bẹ́ẹ̀ ńlá fẹ́fẹ́ ń gba bẹ́ẹ̀ lọ ní ń gba bẹ́ẹ̀ bóde màríù náà pín bẹ́ẹ̀ àwárí nǹkan mẹ́rin ó ní ó so ààyè àti òkú pọ̀ lára gbogbo nǹkan tí ń mí àwa fẹ́ pa ẹran fọlọ́sọ̀ àtàlá ìnìhàrù dami tàwí síta bá ti kọ́ ti ẹyọ kanú mẹ́rẹ̀ẹ̀rin sí ń tá fẹ́ jẹ àlànyẹ̀bẹ̀ àlẹ́ àkọ́kọ́ àwọn Hanabila àti Shafi'iyya wọ́n ní tá a bá ti kọ́ọ̀tì nǹkan méjì ó ti tó wọ́n ní kí ni méjì náà wọ́n ní ní hulukuma àti mari gògóńgò àti ibi tó ń jẹ́ ń gbà kọjá àtomi tá a bá ti kọ́ọ̀tì ẹ̀ ṣùgbọ́n wàláhì gbogbo ń téèyàn bá pa tí wọ́n bẹ kọ́ọ̀tì ẹ̀ tó jẹ́ pé nǹkan méjì ní kọ́ọ̀tì lára rẹ̀ tẹ́ ẹ kú àrùn wà lára ẹran torí kíni nítorí wípé ẹ̀jẹ̀ tí ń gbàbẹ́ ń bòde kọ̀tàṣe tí wọ́n bá ra bùyàn ní àdá lọ́wọ́ ẹ̀rí pé ìsẹ́ ni ọ̀rá gé ń bẹ̀ tó bá ti ẹ̀ka san ẹ̀jẹ̀ díẹ̀ díẹ̀ ni ó máa jáde yóò sì pẹ́ kẹ́mi ohun tó ń tó bọ́ ó lè má bọ̀ gan bẹ́ẹ̀ ni àyè náà jẹ́ fẹ́ràn ọ̀rọ̀ àkọ́kọ́ nù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òní lábúdà mi kọ́tì sàlásàtì àṣìyà èèyàn ọgbọ́rọ̀ mẹ́gẹ̀ nǹkan mẹ́ta kí wá ní mẹ́tẹ̀ẹ̀tọ̀ wọ́n ní èèyàn ìbáàgé iṣan ọ̀rùn méjèèjì kó mú kan nù màríù ibi tí a pè ní ibi tí oúnjẹ àti omi ń gbà kọjá tàbí hulukumu gògóńgò ibi tí mímí ń gbà kọjá wù kó múnú àwọn oníyàn àwọn ni hànàfíyà ti gé mẹ́ta mẹ́ta wà ní èyí tó bá sá ti wù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ń lọ̀rọ̀ àwọn amàlìkíyà wọ́n ní kó ti gé ni ṣùgbọ́n àwọn ọ̀sọ̀ one two èyí tó bá wá wù kó mú wọn ni lóò kó sì mú mọ̀rí ùkun níbi méjèèjì tì tó bá ti ṣe ẹran ti di àlálì ṣùgbọ́n jamaa tí ẹ bá wá bí èmi àtẹ̀ní pé kí gan ni tàmámù dábùhì pé èèyàn pa nǹkan ọlọ́run yọ̀nú sí èèyàn ó dé ní èèyàn hẹ́ẹ̀pù tí èèyàn pa yìí ó kúkú rọrùn ó di méjì oúnjẹ tí àwọn fẹ́ jẹ lára ẹran náà yóò tún wá sáǹfààní fẹ́ràn tí ó di mẹ́ta àyàfi kéèyàn ò gé mẹ́rẹ̀ẹ̀rin wàdàjáni ibẹ̀ gangan ni ẹ̀jẹ̀ tí ó ti máa flow gẹ́gẹ́ bí nítànà bí sọfà pé ìní haru dami láti bí naru in tí ó máa mú ẹ̀jẹ̀ wọ́ ibi tí ó gbà wà náà a sì gé mariu àti hulukum ẹ ń bá pa ẹran báwọn yóò gbalada wípé ọ hẹ́pù ẹran yóò tún gbalada pé ọ tẹ̀lé ọlọ́ àti ànábì yóò sì tún gbalada wípé ọwá ní tí ó sì ara rẹ̀ ní kíni o láǹfààní. àwa ń bọ̀ èntà wa sọ yìí níbi ìnìhàrù dání èèyàn wà rọwọ́rọ̀ sẹ́nu lẹ́dí ẹ̀ka bá ń tasẹ̀ ní ń tasẹ̀ kí la mẹ́dí ẹ̀yà lẹ́yìn lọ́wọ́ bẹ̀ wọ̀n rọ́bẹ̀ a ìgò kóòkì àlefọ́mọ́lẹ̀. Ah ibi ìtọ́ra múlò àti ìtọ́sí bismillah kí o sì máa fi dù àwọn àyùn kọ̀ndíṣàn ló bí kọ̀ndíṣàn wọ́rántì náà bákan náà a lè pa nǹkan tí ò ní ìjọ́nà àbí tá wí ṣùgbọ́n kí ni ó fà á kọ̀ndíṣàn náà ni ó fà á agboléyá abẹ ní agbomi ẹnìyàn má tóbi o gbirigbiri ní ẹ bá gbàgbù lẹ́yìn bá jánu kànga ẹ àwọn ìlẹ́dà ní mú ní sojú báyìí yóò tún lọ tó yóò tún lẹ́jú padà ah owó nílọ yìí nípa ah sì mọ bí bàbá àbá kílókọ rẹ̀ bàbá kílókọ abúlíkà bìkí ní gbìyàn ṣé wèé dẹ́dẹ́ lọ́wọ́ náà wèé dẹ́dẹ́ lọ́wọ́ bá o ní bá ní wọ́n sáré wà lọ pé kọ́ lọ kọ́ yá àwọn níbàn rẹ̀ bó ṣe lọ gbé abata halali ni fún wa torí pé a lè fìgbà náà pẹran tá à ń dú ṣùgbọ́n kí lọ́fà tẹ́ ẹ máa lọ òun kó wọ́ ọmọ wọ́gbó ẹ̀sìn sí ní halali so clear atiri àtìrí ìnìhàrù dam ntí ó wọ jama'a olóńgbò èsì halali fún ani ṣùgbọ́n halali ni kọba wa gbélé ẹ wá àwọn àti ọmọ àjò olóńgbò gbóòdú kọ̀dàlálì àwọn náà ma sáfẹ́ ó náà mọ̀ pé ẹ̀hànà ní tó ń jẹ wọ́n àgbójú ní àpò wọ́n dọ̀bọ́ àpò tí ó wọ́n ma fi fífikúfì wọ́n fi mẹ́lẹ̀ náà wọ́n wọ́n ti wọ́n mọ́dó lẹ̀ pé ẹ̀jẹ̀ kún bí àpò ó tó wá wọ́n sì àtàtìná inharu dam ó di májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta aláyàkúnà dábìlù majinunan ẹntọ́ fẹ́ pantá jẹ yìí kò gbọ́dọ̀ jẹ ntí agànnà ń dà láàmú kò gbọ́dọ̀ jẹ wéré ó gbọ́dọ̀ jẹ ntorí rẹ̀ pé bí wèrè bá pa nǹkan àgbọ̀dọ̀ jẹ́ lẹ́nìkan bá ní ṣáṣù ẹ̀ má ti kú mẹ́wọ̀n kayfa law samma Allah tó bá dá akọ ọba sí ń kọ́ wèrè ló sì mẹ́díẹ̀ <laughs> ọlọ́nu òkú gbére ṣe ó ìwà cross border bismillah lọ́ba dù kọ́dà kí wèrè ọ̀dá akọ lọ́n sí àgbọ̀dọ̀ jẹ́ kí wàá lẹ̀rí wa ẹ̀rí wa ni wípé nǹkan méjì kan bẹnu ta ń pa yìí tó sakọ́rọ̀ ṣùgbọ́n ní ọ̀rọ̀ ànábì lọ́wọ́ sallallahu alaihi wasallam nǹkan àkọ́kọ́ ni alikọ́sidù èròǹgbà pé mo fẹ́ pa nǹkan yìí ọgbọ́dọ̀ wà lẹ́mìí kí ni o ìlú ọ̀nà pé tí a bá ń fi ẹran sí é ọkàn mú tọ́kì ó yí ọrùn ẹ̀pá wà lẹ́ ọrùn tọ́kì gún o ó tún yí ọrùn ẹ̀sìn ó dì nígbà ah, kọ́dà jẹ́ n tiẹ̀ wo blade mo fi gé ìkànnà kùlánà ìná bóyá lè dù nísà ń ṣe báyìí ń pé bismillah tọ́kì tọ́kì kọ̀ lẹ́mi pọ̀ ń bẹ́ẹ̀ pa wallahi haramu ní kéèyàn jẹ́ àfa tọ́nà àmà kí ó tọ́pọ̀ ní pé lẹ́ni àfẹ́ kọyín bá sí mọ́ sálùwàlà àmọ́ ní ẹsẹ́ o mo fẹ́ kọyín ní àlùwàlà ẹ mú mi báyìí kápọ̀ wọ̀nyí bá dọ̀tí tẹ́lẹ̀ ẹ sìn ọwọ́ àlùwàlà ó láti bíi ọwọ́ o mí ìpọ́wọ̀n la fẹ́ máa lò lójú akọ́kọ́ sí ẹ̀yìn ọmọ o ah, wọ́n náà wọ́n ṣe bíbẹ̀ lójú ibẹ̀ kó ti bẹ̀rẹ̀ o ẹ̀yọ̀ ọ̀sà nǹkan lálùwàlà wọ́n bá sálọ̀ látán ní bá pè mọ́sálásí Allahu Akbar àfọ́ ọ̀gbọ̀rọ̀ lọ́wọ́ falọ̀ wàlá ń jọ́sìn nítorí wípé ó fi ni ṣùgbọ́n ni yàtá nífẹ̀ẹ́ amalin ọwọ́ ànú ẹ̀sìn èèyàn lè dàníyàn méjì sórí iṣẹ́ kan alọ́lá mo fẹ́ ṣe mo fẹ́ ní ìsòfin jọ́sìn téèyàn bá ti ń bẹ́ẹ̀ kò sí mọ́ṣíkílà wèrè òní kọ́sùdù wípé mo fẹ́ sí nǹkan kò sí fún tání o kò sí fún wèrè ọlọ́run dákùn sọ̀rọ̀ náà mi àti yẹn o mọ́júrí wọ́n dàrú ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin àyẹ̀kúnà dábì musliman aókìtà àbí yan ẹni wọ́n fẹ́ pa nǹkan yìí ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tàbí kó jẹ́ kìrìsìtẹ́nì tàbí kó jẹ́ yehud jew mùsùlùmí tàbí kìrìsìtẹ́nì àwọn afáà ní àti ẹ̀tí gbọ́ ti mùsùlùmí tó bá wá jẹ́ ẹn tí ẹ̀sẹ̀ mùsùlùmí hannabud ayẹkúnà dábòrúhu kàdábù ilẹ̀ mùsùlùmí ṣùgbọ́n sọ́nà tí wọ́n gbọ́dọ̀ pa sọ gbọ́dọ̀ jẹ́ báwa náà ṣe ń pa ìní ọ̀sọ̀ di àlálì táwa náà fi jẹ́ lílẹ̀ ulama qawlani fi adìl mas'ala àwọn afáà wa ní ọ̀rọ̀ méjì ní bẹ́ẹ̀ àwọn jùmùhúrù ní ó gbọ́dọ̀ jẹ́ báwa náà ṣe ń pa ni ó sì pa yóò da kọ lọ́n sí yóò sì kíni o yóò sì dùbà náà sí ń du ọ̀rọ̀ kejì ó ní ilqawl al-mashhur ní al-malikiyya imamu maliki ní máa àdúrù dhabuhan wa zakatan fa huwa zakatun wa dhabuhan ọ̀nà tí a ń bá gbà pé tẹ́ẹ̀ bá ti pa nǹkan ọ̀nà tí a ń bá ń pa nǹkan náà nu náà ni mùsùlùmí ni ọgbà bá fi jẹ́ kápẹ́ lọ́dọ̀ ọ̀tíyàn turkey wọ́n mú ọrùn rẹ̀ wọ́n lè lélẹ̀ wọ́n àgbákò tí lélẹ̀ nìká àjókò yóò ma fi dìrín ní turkey ọmọ júrù ní tí títí tẹ́mì rẹ̀ bọ́ kápẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ ṣe máa pa nǹkan bá sì bá jẹ́ náà nù ìbọ́lọ̀ lóníká jẹ́ ń jẹ wọn ọ̀rọ̀ tí ọ̀ wọlé lọ́rọ̀ yẹn o wọ́n ní kíró tẹ́ fi àgbàfà lọ́mọ́sọ ah, ah. àwọn kọ́ ni àsọ pé máa mọ̀lì kí ọ̀ wọlé alọ́rọ̀ tí ọlọ́mọ fún àbáwọn nílà káyẹ o wọ́n ní àbálà kó dánù ẹnìke kó alábàdánù sẹ́yìn pé kálábàdánù ni ayé ó ti dàrú tipẹ́ pírẹsidẹ́ǹtì gan sọ̀rọ̀ táwọn èèyàn ò ní gbà ṣùgbọ́n ní a ah, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ah, kò dáa kírun yín ọ sọ sẹ́pẹ̀ yẹn pálẹ́nu wọn ò ní pé Mr President orí yín ti dàrú sẹ́pẹ̀ wà lọ́sẹ̀lẹ̀ báwọn ọ̀rọ̀ yóò ṣe kí ni o ọ̀rọ̀ yóò ṣe kí ni o kọ̀ wọlé sẹ́ẹ̀mọ̀ jẹ̀máà ẹjẹ́ máa ṣe mùrọ̀hát fọ́mà gọ́vnà wa ní Èkó kọ́lọ̀ wọn ó tún wá sí kó tó àwọn náà sí tí wọ́n ń pè ní wọ́n ń pè wọ́n Fáṣọlá ẹwọ́ tí wọ́n sọ pé kí wọ́n máa sun òkú náà sẹ́ẹ̀bù kọ̀ pẹ̀ sígbà náà ni bàbá ti ń kú irú wa sì dùgbẹ́ àdúpẹ́ o irú gómìnà ilé mìtàlíyù ní ọjẹ́ ẹni tí wọ́n pè mìtàlíyù lẹ́ntẹ́ pé ara ẹ̀gẹ́ ní ọ̀kọ̀ọ̀kọ́ fi ṣe lẹ́sìn fún yín wọn ò bá sun bàbá àti ẹ̀ ńná kí ni ẹ sọ fẹ́mi àti yín pé kájọ rí wo sílẹ̀ tíyàn bá bàbá wa kan bẹ kọ́lọ̀ ń bá ní foríjì tí ọba ṣẹbọ wọn máa ń pìyàn ní ayédùn tíyàn bá farabalẹ̀ tọ́lọ́ ń sì fún ní ẹ̀kọ́ bí sí gbáyé ayé ò múnira lọ tára ṣẹ̀sìn kí yàn ra ọlọ́run àwa ń bọ̀ ẹnì tó jẹ́ kiri yóò yìí ọ gbọ́dọ̀ dá akọlọ́ngọ̀ bá sí nǹkan yìí ó sì gbọ́dọ̀ pa bá náà ṣe máa ń pa nǹkan tàbí ọjọ́ jíu ìyẹn ni ó sọ di halali fáwọn náà láti jẹ àwa ń bọ̀ ṣé dandan wá ní fún wa ká tọ pinpin ẹ̀ ká ìmọ̀ pọ̀ dá akọ ọlọ́run sí i ká sì ẹ̀mọ̀ pé ọ̀nà tí a gbà tá a wí lọ́gbà pa kí ó dáa jọ ń gbàdúgbò tó bá jásìkò ọdún wọn èèwọ̀ ní kéèyàn ọjẹrin tí wọ́n bá gbé fún yẹn o àfáà tó bá sì pé lálàálì kọ́ máa kó tí a rẹ̀ bọ́ o nítorí wípé kèé sọdún wọn òòsà ní wọ́n fi lẹ́yìn òsọrí o àìtí sọ fún wa níjẹjọ wípé gbogbo tí wọn ọba ti pa nítorí Ọlọ́run èèwọ̀ ní kí mùsùlùmí ó kì bọnu ṣùgbọ́n Sunday kan lọ́kàn pẹ́ díẹ̀ bínú ẹ̀dùn ni ó kọ́dà kọjẹ kọjẹ kọjọ pé inú nǹkan tí kẹ́ẹ̀dẹ̀ kó inú ọ̀dún òun ṣe ọmọ nítorí ọmọ ṣe tí ti ṣe nǹkan tó forí sọ ẹbọ ìbá pé wọ́n ń ṣe márẹ́jì ọpẹran lọ́ba gbé fún mi ìmọ̀ gbọ́ ọpẹran ṣùgbọ́n mo mọ̀ pọ́pá ó wá gbẹ̀ràn fún mi ṣé ni kí n kọ́kọ́ lọ ṣèwádìí pé ó kélẹ́bù ó ní ẹ̀yìn kélẹ́bù ó ní ẹ̀mẹ́ ló mọ̀ pé ọ́ ah, ó ní àfọ́ ọkọ̀ ẹlẹ́à ẹ̀mẹ́ta lẹ́pẹ̀ mi ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ tí mò ń wo nù àwẹ̀ kò ti ṣe paná kélẹ́bù ni mo dún náà ni sọ̀ọ́dá akọ ọlọ́run sí ah, afọ́ musa ṣe dandan ni fún wa kì í ṣe dandan ẹ̀ntà àbá ti kàn án mọ́bẹ̀ kó dá wa lójú a gbọ́dọ̀ máa ṣèwádìí káàkiri má torí kíni torí pé kúlù hadithin muhtamalun qaida ni gbogbo tí ó bá ti ń ṣẹlẹ̀ láyé imagination ọwọ́nú ẹ̀ kọ́nà kọjẹ́ tí mùsùlùmí pa gan káwọn ọ̀pẹ́ kọ́nà kí ọ̀rọ̀ náà á kí àpapọ̀ tí mọ̀mú náà pa ìmọ̀mú náà lè gbàgbé ebéyàn ni á

in ti ń sọ ní kẹ́yìn ọmọ filaka ìbá lọ ẹwà wá bí pé kílẹ̀ rí nígbà sọ̀rọ̀ mọ́lúdì tó kúkú gbogbo àwọn òwúrì Ọ̀yọ́ state inú ọbọ orí rẹ̀ jọ́kejì olórí sọ fún nígbà rí tí wọ́n bá bèrè rí ẹ pé mi gangan lẹ̀ rí àyè ti sọ mọ́rọ̀ fẹ́rẹ̀ wá ti kó lẹ̀ rí ẹ bàbá ó lè mi kọ́ ṣùgbọ́n mi lẹ̀ rí ọ̀rọ̀ náà ti máa yí abáhùn díẹ̀díẹ̀ àwa ń bọ̀ la ilaha illallah níbo láti rẹ́rìn yẹn jàmáà àwọn tí ń bá wọn pẹran láwọn chọ́chìsì mi ń bẹ tí wọ́n sì ń búra lóko ọlọ́run fún wa wípé wọn ò jáwọ́ òdú àwọn ẹran yẹn wọ́n dé wọn táwọn fi sá wọn pa ni mọ́lẹ́n tó ti sọ́rí tọ́yì kọ́dà gbogbo táìmù táwọn lò bí ọ̀sẹ̀ kan wọn ọ̀dáwò kírun ọ̀dà ìyún sẹ́ẹ̀mọ̀ pé a ti rí ẹ̀rí lórí eléyìn ṣùgbọ́n tàdúgbò wa kan kàn wà gbẹ́nà wá fún mi jẹ̀mọ́ ẹni sùúrù oúnjẹ tí kiri ó bá wá gbé wá bá wa tó lẹ́ran nú tí è ṣe January 1 tí è ṣe ọjọ́ bí Jésù tá ń sọun tá ní kéèyàn ọjẹ́ tó bá wú èèyàn lè má jẹ o tó bá sì wù pè ní àràámù èèwọ̀ tí ń pè ní pé ni ta ní ọjẹ́ ń jẹ òsì ń ọba kó bóyá o ti ń kẹ́fẹ́ àwọn kápá ń pa rẹ̀ ọ̀rà pátì kí wá ló dé tẹ̀fì ní àmọ́ lọ ọ̀tọ̀ pinpin ẹ̀sìn ní àlejẹ́ jáfi sahih min hadithi umil mu'minin aishata radiyallahu anha ọ̀rọ̀gọ́ha ìyàwó aisha nù sọ́yìnmọ̀ bukhari mo gbàrí wáyà kan wá wípé àwọn ìkọ́rọ̀ sàsán jọ kan wọ́n ní ya rasulallah inna qawman ya'tunana luhum ya'tunana bil luhum àwọn èèyàn kan ń bẹ̀ta àjọ ń gbé tí a wọ́n wá máa ń kó ẹran fún àpékájẹ́ àwọn òsìmọ̀bọ̀ yẹn dá àkọ́lọ́ ọba sì kí wọ́n tó pa ìyàwó ìṣàwá ni ẹ̀mẹ́ ẹ̀yìn tẹ́ ìgbádìí ìfì ẹ̀jẹ̀ oyè yìí o wà káànù hadithi adin bil kufur àwọn èèyàn táwọn èèyàn wọn mú ẹjọ́ wọn bá nàbí àwọn kan tí ó ṣẹ̀ṣẹ̀ gbà síláàmù láìpẹ́ ni omi tí ó fi sí wọ́n ṣiṣẹ́ ń bi ẹbọ kèétí ìgbẹ́lọ́wọ́ àtẹsẹ̀ wọn oníwà sọ fún ànábì wípé lápẹẹrẹ ah àwọn kiri ẹgbẹ́rẹ́ wọn mọ̀ wá máa gbẹ́ran fún wa ah Eh, ọkùnrin kan báyìí tí ẹ ń pè ní aka bíbélì gba ti mọ́mà tó gba ìsìlámù lẹ́gbẹ̀ẹ́ lé wa ó mà pẹ́ di ẹ̀kan tó wá gbé afánjò ní lẹ́yìn tí èèyàn ń rò wípé àwọn àdájọ́ tó so mọ́ bá ṣe pa ẹran tí fi di àlàálì kò létí ìgbọ́yé nínú ẹ̀sìn n táwọn tó ń sọnù anábì kí ni ká wá ṣe anábì ní fakuluhu antum ẹ̀yin ẹ lọ jẹ́ ń tiyín wadkuru ismallah alayhi ẹ dá kọlọ́n ọba sí dá kọlọ́n sí kẹ́ni àwọn bèrè padà báwọn dá kọlọ́n sí tí wọ́n pa ni àbísọ oúnjẹ oúnjẹ lànà bíbí o tó ti kẹran yẹn náà nú nítorí wípé gbogbo wa pátánà tó kèrè lẹ béèyàn ṣe rí ó forí ṣe fọrùn ṣe tó wọn ò ní bí ń ṣe ẹlòmíì iṣẹ́ ara rẹ̀ wọn ò bí iṣẹ́ ara tèmi tọ́lọ́wọ́ bèmi lóúnjẹ ti ń bẹ wájú mi wọn ò sì ní kí pàpá bọ̀ ọ̀nà wo ní ẹ gbàpá mo sẹ́tì mọ̀ wípé ọ̀nà tó gbà wáyì mùsùlùmí sálẹ̀ tó gbé fún mi kírísítẹ̀n lẹ́ tó gbé fún mi ọlọ́run sì ni mo lè jẹ́ ń jẹ wọn tí n bá tiẹ̀ wá fi nǹkan mí jẹ́ èmi ni mo bí díẹ̀ kìí ṣe pé ń pè mọ́ takun tọ́lọ̀ wọn bá sọ. naam tó pé gbogbo bá ṣe ń wì náà láàrin sẹ́rí kéèyàn ò kórìíra kọ̀ọ̀kẹ́ pé èèyàn lówó àbẹ́yìn olówó wà láyà àdámọ́ ẹlòmíì lówó jù bẹ́ẹ̀ lọ tí ò kórìíra ṣùgbọ́n bó ti ẹ̀jẹ̀ pé gbogbo ohun tí bá ń bẹ lọ́dọ̀ olówó ọlọ́run ti sọ di iyì fún wọn ni ah ó nífẹ̀ẹ́ tálákà bàjẹ́ kò sí kórìíra ni o kèrè pé ó nífẹ̀ẹ́ tálákà kò sí ẹni tí ìbá jẹ bẹ́ẹ̀ ṣe ń wòun ó ní kò kórìíra ni ẹlòmíín sì bẹ tí olówó tó kórìíra ebi ń pa tòótọ́ ṣùgbọ́n ah ìyá tí ó mọ̀ mú tí ó tọ́ orúkọ ah ìyá olóka ìṣe ah ó sì di pampasì fún ọmọ tán kò fọwọ́ ẹ̀ padà ah, ọmọ tó di pampasì fún ẹ kó lè fọwọ́ padà mi máa ra pọpọ ebi sì ń pa àwọn èèyàn kan bẹ báwọn tọ́lọ̀ ń dàn bẹ́ tọ́yì ànábì wa ní ẹ̀yìn ẹ̀dá akọlọ́wọ̀n bá sún jẹun iye wọn làwọn kan wá ń fi ń sọ àbí ìfì ẹ̀kẹ́ mọ́ sọ pé ń tọ́jọ́ ń bẹ́ ń tòótọ́ ẹ̀yìn tí mùsùlùmí bá ti pa kọ́lá ìbá àwọn ọ̀nà tí ó kọlọ́wọ̀n bá ó lára ẹ̀ lá ìwọ̀rọ̀ mẹ́ta kọlọ́wọ̀n bá sí ní téèyàn ọ̀jẹ̀ yàn fẹ́ pa anabi wa ni èyẹ dá kọlọ́n sí ṣùgbọ́n orú wo lọ sọ nítorí wípé kọ́ ìdá lọ́dọ̀ àwọn àfa al-aslu anil amala ìdá sọ́dọ̀rọ̀ min alihi ala aslu fi asalama wa siha tí nǹkan kan bá ti jáde lọ́dọ̀ ẹ̀ ń tàn expect pọ́dọ̀ ẹ̀ náà ni ó ti jáde a gbọ́dọ̀ máa tanná wò àfi tí èyí bá ṣe bí tá a rò pé yóò ti jáde ó ti jáde lókun ìmáàmù ti ń bọ̀ àkí àsùbáàfà ìmáàmù sì ń bọ̀ láti inú ilé abájẹlí ẹgbẹ́ kọ ọmọ bí wọ́n sì ní ákìn lẹ́yìn máa mú wọ́n ọ̀rẹ́ ẹnìkan kan pé ah irọ́ ẹsẹ̀ àṣálẹ́ débà náà lójú ẹsẹ̀ àbájẹlí onígbè kàmá ẹsẹ̀ sùúrù ọba ìmáàmù ṣe ẹ̀sùn mẹ́lẹ́ àmájúmọ́ o ah. Hmm. Ah. ẹ̀wọ̀n tẹ́ ń ṣe ìtìjà mọ̀ pé ẹ̀sùn mẹ́lẹ́ ọ̀dà ṣe ẹ̀rọ ẹjọ́ náà bá o. ìyẹ̀ràn wa nú ẹ̀sìn wa torí pé a gbà wípé ẹni ó ní sẹ́ẹ̀ ní ń bọ̀ àṣẹ naam lápẹẹrẹ èèyàn wọ mọ́sálásí ó ti ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn rí o ọ sàbàjá mọ́ náà lọ́nà bá ń jọ àṣewèrè ní kírun fún ẹ ó sì kírun dáadáa bí ẹ bá ti ń sálámà tán téèyàn bẹ́ẹ̀ mọ̀ para yóò mọ̀ tún rìn kí lójú ẹsẹ̀ bí sẹ̀sẹ̀ ní ọ̀dà tó tó bá wá látọ̀dọ̀ ẹni tí èso ń sẹ́ á sì èméjì sínú ẹ̀sìn ṣùgbọ́n bí sẹ́ẹ̀sì rí wọ́n fẹ́ lu àlójú tó tó bá wá látọ̀dọ̀ ẹni tó níṣẹ́ àní ṣe èméjì nítorí pé mùsùlùmí sálẹ̀ ń tọ́gbẹ̀rẹ̀ fún yín àbí wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ dákọ̀ ọlọ́wọ́n bá kẹ́ ẹ máa jẹ́ ti ẹ mọ́tọ̀ pínpín o wàhálà lẹ̀ ń wá o àbí wàá fi á sórí ìsinmi ó di mẹ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn-ún yakuna li hayawan muharraman li haqqillah eré tá a fẹ́ pa yìí kò gbọ́dọ̀ jẹ́wọ̀ torí ìwọ ọlọ́run irú ẹran wo tòótọ́ ẹran halali ni ẹtù mórí èsúró mórí ní haramu ọlọ́run téèyàn ti wọnú haramu ní maka èèyàn gbọ́dọ̀ pa abẹ́ẹ̀yàn wà nù ìhramu a sọ̀sọ̀ wípé àwọn ṣètọ̀rọ̀ jíìmù ya bisimilahi rahman ya ayu ale namanu la taqtulu sayid wa antum hurum gbogbo àti ẹbá gbàsọ ihram ẹ gbọ́dọ̀ dẹdẹ ẹ gbọ́dọ̀ segin ni o ẹ gbọ́dọ̀ dẹdẹ nítorí pé èèwọ̀ ní gbogbo ntẹ ẹ bá rí ní haramu Ọlọ́run ojú kanu èèwọ̀ náà nífẹ̀ẹ́ tó ti gbé ihramu ìntàn aláàjì máa sámádì tí wọ́n pàkájà wọn bí bá ti ń bẹ̀rẹ̀ òyìn èèyàn gbọ́dọ̀ bákan náà tí wọ́n bá wá tí tí aṣọ bá ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ èèyàn tí wọ́n bá lọ forí èèyàn sọ yìí dẹ́dẹ́ èèwọ̀ tó ní kéèyàn jẹ́ torí pé ọlọ́run pè sọ́yìdù náà ní kọtílù látàkùtùlù sọ́yìdù kò sọ pé látàsídù sọ́yìdù wọ́n torí èèyàn ṣe o èèyàn ló ṣe o ó gbé sípò pé èèyàn pa náà ni mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀karùn-ún sáà lẹ́rìí lórí òun náà jẹ́ àfi sahih ndama bukhari fi jazai saidi babu man ahda almuhrima himaran wahshiyan hamsa salam bọ̀ láti madina ń bọ̀ maka ń bọ̀ maka ó wá fẹ́ súnmọ́ ó wọnú haramuta fanazala inda sa'ab ibnu juthama sahabiyun jalil sọ́ọ́bù ibnu juthama yẹ̀yẹ̀ dáadáa ni láàkínnáwó sọ́yàdán mahiran ọ̀dẹni tọmọdé dẹgan anabi ah, ló sì bá wa lálejò yìí anabi sì wà ní ìrọ́mù àtàwọn tí a jọ ń bọ̀ náà kí ló bó ṣe gbọ́ ẹkú lẹ́nu ó gbé ní tí ń fi dẹ̀dẹ̀ rẹ̀ káàkiri ó sàpadà rí ẹ̀sìn oko ẹ̀sìn igbó ẹ̀sìn ilé náà àlàálì ni o ẹ̀sìn ẹ̀sìn tí a ń gún yìí ẹ ẹ ẹ ẹ himaru kẹ́tẹ́kẹ́tẹ́ ẹgbó olànpẹ ní oní himaru ṣùgbọ́n ṣé àlálì lẹ́sìn àbí àbí kèèsì àlálì ẹ̀sìn àlálì ni ẹ̀sìn o kí ni ẹ̀sìn o àlálì jàmá wọ́n ti ń fi nǹkan sí a ti pẹ́ àwa náà sì ń fi nǹkan síra wa tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí máa ń wá láti north sọ́dọ̀ wa ń sálẹ̀ bí wàláì àwọn tí èyí sẹlẹ́sìn wa orin bú ní ọkọ̀ lórí tí bá ń bọ̀ láti north ṣùgbọ́n tí ń bá wọn gbé náà mùsùlùmí ọlọ́run mọ́jẹ̀rí tí ń fẹ́nu mi ká kundi kundi wọn ni wọ́n ló yẹ wọ́n fi tì wọ́n ti mọ̀ nípa àwọn olórúkú àwọn haúsá ọ náà ní ìsìn rẹ̀ wọ́n sọ sí lẹ́nu ah, àwọn èèyàn wọn kú báyìí ní mẹ́ka ní lọ mẹ́ka ní tún gbé rẹ̀ ṣépè ẹ̀rá kan nínú àwọn èèyàn tó lọ pàdé ọlọ́run èèyàn mẹ́rin ló kú mẹ́ gbogbo wọn tó kú mọ́kà àti kírèmí o àti ìṣẹ̀lẹ̀ mìíràn ni o gbogbo wọn wọn ọwọ́ two thousand mílíọ̀nù sí lọ pàdé ọlọ́run ẹ wá dákun lódìdí ìlú kan lójúmọ́ wọ́n ń pàdé bẹ́ẹ̀ lọ ní súríà o tí èsì ìsèpí ẹ̀rọ pàdé ọlọ́run wọ́n ń sáàdà ní gáràjì wọn bí náà o. ṣùgbọ́n tó bá ti jẹ́ tọ́lọ́n èso ọwọ́ akùnlọ́dà abú yọ wà á forí ẹ̀ lẹ́yìn mùsùlùmí lẹ́nu ọlọ́run ṣàánú èmi o jẹ́mi ò fojú balẹ̀ rẹ o jẹ́mi ọlọ́mọ́ká o in tó bá wọn kálukú ni máa tọrọ ẹ wọn tí a ti lẹ̀mọ́kùn bí láti àìmọye yìí òun ló jẹ́kun ní ó bọ́ọ̀ bá lè jẹ́ má jẹ́ ní tiẹ̀ kó ti àwọn ti àyàn tó ń fẹ́ sí ṣe sọ ọmọ dájú ẹ̀sìn kẹ́tẹ́kẹ́tẹ́ léèwọ̀ lágbọ́dọ̀ jẹ́ àti bí rọ́ọ̀lù ìbáka ala kulli hal asambo ẹranko yìí kò gbọ́dọ̀ jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ igbó ọ̀sà pàwa tó rí dẹ́ndẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wàhálà sọ́àbù pàwa ní ẹ̀ wọ́n ti sáré lọ́ba yánṣẹ́ lọ́ba gbé fún anabi sallallahu alayhi wa sallam bó ṣe gbé fún anabi fọ̀rọ̀ dáhùn rasulullah sallallahu alayhi anabi bá ní ah ǹjẹ́ ah ẹ̀ sọ ọ́ bá mi kọ́ ah wọn làwọn náà jẹ́ o fatagọ́yẹrọ wájú Sa'ab ibn Juthama ojú Sa'ab ti ọdẹ kọrọrùn pa ah, ó sì pànà bí lè tó báyìí ànàbí sì wà dáminú àti tí mo gbé fún ojú ẹ ti chẹ́ǹjì inú ẹ bàjẹ́ ànàbí wà pé ah ya Sa'ab ṣáàbù farabalẹ̀ o farabalẹ̀ o mo nífẹ̀ẹ́ rẹ o ṣùgbọ́n ìlé kọlọ́lọ́hún o máa rọ̀ dàdínáwó àlèk iná nàrúdù àlèk ilà ànànà hurumun iná lánàrúdù àlèk ilà ànànà hurumun in tó jẹ́ àdá padà sí ọ ní wípé sórí pé nu aṣọ ìrọ́mù láwàyè gbogbo ẹ̀ ń bá lọ́ọ́ pàdé ọlọ́run ọba báyìí kèétún máa dẹ̀dẹ̀ máa o ọlọ́run ti lọ́ọ́ pàdé ní fèèsì o bí wọ́n bá sì tún ṣe ń torí ẹ̀ náà wọ́n fẹ́ jẹ́mi ẹ̀ kó nbí ọlọ́run ti lọ́ọ́ pàdé nù kò tún gbọ́dọ̀ jẹ́ náà o ó ṣe ń torí wa ni òjì á jẹ́ ni o ṣùgbọ́n fàáhùwà láka hàlálù ìwé òkú ní ìrọ́mù ó sọ pé kìnnà hàlálì lọ́jẹ́ fún kíni o lọ́jẹ́ fún wọn. tayib ó kílẹ̀ àbámu àwọn anímọ̀jẹ̀mú kan táwọn àfáànsá yẹn hányà lórí rẹ̀ wípé ìdàkẹ́nà ìdàkẹ́nà ti dàbí ha ń pa yìí so ní májẹ̀mú kọ́ bọ́ sí táìmù tá a gbọ́dọ̀ pa wọ́n ní bí kíni bí ẹ̀ràn léyà sáà lè náà mara májẹ̀mú tí ó sọ dẹ̀ràn tó jẹ́ àlàálì mo fẹ́ ká gẹ́ẹ̀tì bí o ẹ̀ràn léyà àì máa pa àfi ìgbà tó rùn bá tó yọ ṣé tí wọ́n bá kírun tán ni àbújọ́ mọ́sálà tó gùn lélẹ́yìn ẹni tí ọba sí bí ti kírun bó làwọn sì kọ̀dárọ̀ rẹ̀ sí ẹ̀rùn wẹ́ẹ̀ mú ni àbí yóò rùn òní wọ́n fi mú tó ń tẹ̀ bá sọ pé kó tó kírun ní tọ́wọ́ agbélérí géètì ah, àdúgbò wa kan bẹ nítòsí wọ́n kí irun léyà ní quarter after quarter to eleven sítìyàn bá wá ń gbọ́bọ̀n níbìkan tí ò sì lè kírun ọdún ìgbà tí wọ́n bá ti kírun àgbọ̀dọ̀ pa àbí ó ti lè pa láti ìgbà tó rùn bá ti yọ láàárọ̀ alákùlẹ̀ hàl àwọn àfáà ní mọ́jẹ̀múnú náà tí ẹran èèjẹran léyà àbí tí èèjẹ àlàálì ẹjẹ àmọ̀ ìtọ́lá méjèèjì o tí èèyàn bá fẹ́ pẹran iléyà fọlọ́ sọ̀tàlá ọwọ́ apàṣájú kó tó wá kírun gẹ́gbẹ́ ó ṣẹlẹ̀ sí Abu Burda tó pẹran sí ẹran yẹn kọ̀ọ̀bà léyà láàwì ni àbí torí pé kọ̀ pa ní tẹ́mi tó pa náà ẹran di àrà nǹkan rátá ọ̀rọ̀ ti pé méjì ẹran yẹn kọ̀ọ̀bà ni halali sì lẹ́ran apá kan ní kọ̀ọ̀bà léyà kètò sí halali ṣùgbọ́n ìyẹn ò wọlé kí lè rí wa jẹ́ àfisọ̀hìhẹ́yìn min hadithi albaro bin azib albaro bin azib ní àwọn kírun tán lọ́dún kan hamsa sáà bá ṣe kútúbà báwo ṣe kútúbà tàbí ní man salla salatana hadihi wa nasaka nusukana fakore asoba nusuka faman nasaka qabla salati fala nusuka la gbogbo ẹ̀ má bá ní kírun ìbá ṣe kí tọ́wọ́ apẹ̀rẹ̀ ńgbà táwa náà pẹ̀rẹ̀ padà yìí ah o ń tọ̀ mọ̀ ti ṣe déédéé ntọ́lọ̀ ọba ara o ẹ ń bẹ́ẹ̀ pa ìrẹ̀ ṣáájú ká tó kírun yìí fàlánú súkàlàwù kọ pẹ́ná fọlọ́run ọba o ah àbúrò bàṣáré dìde pé ya Rasulullah àná bí òsè ń jẹ́jẹ́ bí sí ò sí o ó ní ànábì èmi ti pẹ́ràn mi kí n tó wáyé di kí aláà kí lóde tó fi ṣe à wà kọ̀dé àrọ́fùtù ànàlì yawma mọ̀ yawma akílẹ̀ wọ́n ṣòro mi nígbà mo ti mọ̀ pé okú ti sọ apá àgbọ̀rọ̀ gbàwẹ̀ lónìí ọjọ́ wẹ̀jẹ̀wẹ̀ mu ni ọjẹ́ fàhàbàbtù àǹtẹ̀kùnú ṣáàtì àwọ̀là máa tún bá fi bẹ́ẹ̀tì ìtọ́wọ́ wù mí ni pé ẹran mi ni kọ́kọ́ jẹ́ ń tá a pa ń lé wa kọ́dà nàbí mo tún ṣe dáadáa ń bẹ̀ dáadáa wo ló ṣe gbogbo àwọn neighbor mi náà mo tún hẹ́ran fún tí wọ́n jẹ́ ń bẹ̀ ànábì ní ṣáàtúkà ṣáàtù láhmin ẹran tó ọpa ọpa jẹ fara lé ẹni gbólò ń pọ ọpa jẹ fara lé rẹ àṣé àìbá iléyà rẹ mọ kò sọ di àràmù. ilà áàkìrẹ tàhàdì alọ́sọ̀rọ̀ tàlára kò sànú wa o àtẹ̀ntí sọ àtẹ̀ntí ń gbọ́ jí tí. ọ ọ̀nù tó fi rán nẹ́bí oní ọjọ́ àgbàsìn ọ́ ìwọ là ń wá kí mọ́jẹ̀ kí kọjá wa gbà o takùsànú wa o kan sọ rẹ o ẹn tí wọ́n kúkú sọ fún náà gbogbo wà láàlẹ́ ayé ọ lọ o mú sì o fi pa gbogbo ara ẹran bá fi ra gbogbo ara tán ọ wà dé ó di lọ́rùn èṣù tí ń dọ̀ láàmú láyé ń lọ páńpó rohùn wọ́n sì á sì ìwọ àti fámìlì ẹnìkan sọ ilẹ̀ ní jẹ́ńbẹ̀ bàbá wọ̀ ó lè gbé lọ bẹ̀rẹ̀ ní ó lè gbé lọ sí ọjà bá bàbá wọ̀ ó lè gbé lọ sábó bàbá wọ̀ lọ kìnnìkan níjọ́ jímọ̀ ẹ dákun ti rọ lọ́hùn níbo lẹ́yìn ti rí ogun ilé ẹ wo ń pè ní àlàálì ẹ wo bó ṣe jẹ́ pé náà nìrọ̀rùn ṣùgbọ́n mo sọ́lẹ̀ síwájú lẹ́ẹ̀kan kí ló jẹ́ káwọn ẹni àná ó soríire wọ́n ń bẹ̀rù lórí ẹ̀sìn pé bóò lẹ̀sìn òṣè ní ikú bóò ni òṣè ní sàárẹ̀ bí òṣè ní ijó bóò ni òṣè ní dẹyọrọ ṣùgbọ́n lónìí àwa ń bẹ̀rù ẹ̀sìn ni ẹ̀sìn gbogbo wa rí ní ìkà pé ìwọ náà tún ti ń fa ṣòkòtò òkè òrì lówó kí là fi gbẹ̀ ṣe ó gbórí ayé ọmọ ọbẹ̀rù rẹ̀ ọmọ sọ fún ọ. ẹ wo múlíkà genius lọ́mọ yìí o first class ọ̀pá lọ́ ń bọ́jú. bẹ́ẹ̀ sì ni tọ́lọ́ ó sì fẹ́ dà wàláì yóò sì fún ẹ wá wọn bàbá wọn náà tí a tó sọ yìí tí a tó sọ yìí kí ni a sọ ń pẹ́ ẹlẹ́à ta ni ẹni máa tajà ẹlẹ́à kí ló sì fà kọ̀ wá ta kọ̀ pàtẹ́ ta wọ́n sì gbàgbọ́ lọ́wọ́ tajà rẹ̀ wọ́n sì tún sọ́bà náà wọ́n sì gbàgbọ́ wọ́n sì rí bẹ́ẹ̀ tóòtọ́ ọlọ́run jẹ́ alẹ́bọ̀ ọdún o ọ̀nà tá a gbà pa nǹkan òun lára ṣàlàyé wẹ́rẹ́ yìí ọlọ́run jọ járe àtẹ̀mí àtẹ̀yìn sànú wa o mo wá fẹ́ ra ẹran àgbẹ̀ ìyá oníta lọ́pa èmi kémi pa o ọwọ́ àfa Sulaiman lèmi náà ti rà o afa àtìlẹ́gbẹ̀ẹ́ àfa Sulaiman kọ́dà gẹ́gẹ́ ní kírun fún alábà ó súnmọ́ kọjá pé àwọn ọ̀pá bí mọ́ wá lè rarú ẹran àti gbọ́yé pa àgbẹ́ àbá àgbọ́yé bọ́ wá sì gbọ́yé fílẹ̀ ṣùgbọ́n tó lè mú mi rà mo ti rí ṣùrùrù rẹ̀ ọlọ́run ṣàánú wa o àtàwọn àtẹ̀yìn má jẹ́ àṣìṣe o jàmáà kìí sẹ́rẹ̀ léyà nìkan gbogbo mọ̀ fẹ́ pẹ̀nà fọ́lọ̀ sọ̀rọ̀ tààlà fúnra wa ni ká máa tàwa là dábò ká máa pẹ̀nà fọ́lọ̀ ẹ jẹ́ àmúlọ́tíyàn bá ń bẹnu wàhálà tó gá tàbí fóòrò kéèyàn ó pa ẹran fọlọ́n ó dáa pọ̀ kìí sì téèyàn ò ní jẹ́ mbẹ́ o wàláì kéèyàn máa ṣe dábò tàbí èèyàn ń sáré táàrẹ ilé gan gbogbo ntọ́ bá sá ti dàrú mọ́yàn lọ́wọ́ wàláì máa ń nífẹ̀ẹ́ kéèyàn ta kọ́rọ́bọ̀ sọ̀dọ̀ rẹ̀ bí dábòhì wàláì ẹ̀jà rọ́bà rẹ̀ ẹ̀ sì bàbẹ́ ọlọ́run dàkùn àti ní àtẹ̀yìn má jẹ́ àṣìṣe o fìyọ́nù ẹ̀ bá wa lò láyé àti lálẹ́ kìámà. هذا وصلى الله وسلم على محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته الحمد لله الذي ارسل الرسل وانزل الكتب لئلا يكون للناس على الله حجة بعد الرسل احمده واجلله انفرد بتدبير الامور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا احد من خلقه أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله بهذا أمر الله سبحانه وتعالى الأولين والآخرين وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله واعلموا أن الله سبحانه وتعالى جعل سنة نبيه محمد صلى الله عليه وسلم سنة خير من سلكها نجا ومن تركها غرق عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم أدبنا آداب الآداب الشرعية أحسن التأديب وعلمنا هذه الأساليب والطرق أحسن التعليم صلوات الله وسلامه عليه لذلك اشترط أهل العلم في الذكاء خمسة شروط أين وجدوا هذه الشروط وجدوها بالاستقراء من نصوص الكتاب والسنة والشرط الأول التسمية لا بد من التسمية على الذبيحة والصيد بيد أن أهل العلم اختلفوا في هذه المسألة لكن أرجى الأقوال أن التسمية على الذبيحة والصيد شرط لا تزود بالنسيان ولا بالخطأ وقد اشترط رسول الله صلى الله عليه وسلم هذا الشرط بقوله لعدي بن حاتم ولأبي ثعلب الخشني رضي الله تعالى عن وارضاهما إذا أرسلت سهمك وذكرت اسم الله عليه فقل وكذلك من حديث رافع بن خديج أن الرسول صلى الله عليه وسلم قال ما أنهر الدم وذكر اسم الله عليه فقلوا الحديث عباد الله فالشرط الثاني عند العلم انهار الدم اشتق الانهار من النهر لا بد من تفجير الدم ولا بد من ذبح الذبيحة مع تفجير دمه تخرج روحه على سهولة وليكون لحمه ني آه، طاهرا ومفيدا لأجسادنا لذلك قال للعلم في الرقبة أربعة أشياء لا بد من مراعاة قتلها جميعا فهذا تمام الذبح الودجان وهما إرقان غليظان محيطان بالعنق وكذلك المري وهو مجرى الطعام والشراب وكذلك الحلقوم فهو مجرى النفس لكن في الحلقوم ست فتحات فتحة في الفم وفتحة في الأذنين وفتحة في, المن في المنحرين وفتحة في, في النفس أي مجرى النفس عباد الله فمن قطع جميعا فهو أحسن في الذبح فهذا تمام الذبح لكن اختلف أهل العلم في قطع بعدها على ما أوضحناه وبيناه سابقا عباد الله فالشرط الثالث أن يكون الذابح عاقلا فإن ذبح الذبيحة مجنون فإنها لا تحل لنا أن نأكلها لأن المجنون لا قصد له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 اتقوه في السر والعلن قال ربنا سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إذا أردتم الذبح فأحسنوا الذبح وأحسنوا القتلة وأحسنوا الذبح هذا الذي أمركم نبيكم صلوات الله وسلم عليه لذلك نتطرق إلى الشرط الرابع أن يكون الذابح مسلما أو كتابيا فإن كان كتابيا هل لا بد أن يكون ذبحه كذبح المسلمين هذا قول جمهور العلم واحتجوا بما بكثير من الأدلة من الكتاب والسنة لكن خالفهم المالكية وذهبوا إلى أن ما أدوه ذكاة وذبحا فإنه ذبح وذكاة لنا ولكن قولهم قول محجوج عباد الله الشرط الخامس ألا يكون الحيوان محرما لحق الله سبحانه وتعالى فإن كان محرما لحق الله فإنه حرام أن نتناوله لذلك جاء في الصحيح إنما البخاري في كتاب جزاء الصيد في باب من عاد المحرم حمارا وحشيا في قصة الصعب ابن جثامة صحابي جليل كان صيادا نزل صلى الله عليه وسلم عنده ضيفا ويريد أن يكمس صلى الله عليه وسلم ويحترمه فصاد لرسول الله صلى الله عليه وسلم حمارا وحشيا فأصاب حمارا وحشيا وقدم صلى الله عليه وسلم يتناوله ثم ترك صلى الله عليه وسلم فرده عليه فتغير وجه الصعب لأن صلى الله عليه وسلم رد ما قدم صلى الله عليه وسلم عليه فقال له رسول الله صلى الله عليه وسلم حين رأى تغير وجهه يا صعب ما نرد عليه إلا أن حرم صلوات الله وسلامه عليه ولكن عندنا شرط اختلف اهل العلم في إضافة هذا الشرط إلى ما ذكرنا سابقا هل لابد أن يقع الدبر في وقته حتى يكون حتى تكون النسيكة نسيكة صحيحة شرعية قال بعضهم نعم وهذا الشرط متعلق بالأضحية لا بد أن تتبع الضحية بعد الصلاة بعد غروب بعد طلوع الشمس من يوم النحر أو والأفضل من ذلك بعد ذبح الإمام ولكن هل من ذبح قبل الصلاة هل هذا الذبح يحل يحل هذه النسيكة أو يحرمه فإن الجواب لا لا يحرمه وإنما يحله لكنه لا يقع أضحية والدليل على ذلك ما جاء في الصحيحين من حديث البراء ابن عازب حين قص لنا قصة خاله أبي بردة ابن النيار لما ذبح ذبيحته ونسك نسكه قبل الصلاة خطب الرسول صلى الله عليه وسلم بعد الصلاة فقال من صلى صلاتنا هذه ونسك بعد الصلاة فقد أصاب النسك فقام أبو بردة فقال يا رسول الله إني قد نسكت نسيكتي أي ذبحت ذبيحتي وقد عرفت أن اليوم يوم أكل وشرب فأبلت أن تكون شاتي أول ما تذبح في بيتي فذبحت شاتي إلى آخر هذا الحديث لكن كيف تجاوب الرسول صلى الله عليه وسلم فقال الرسول صلى الله عليه وسلم شاتك شات لعم وفي رواية فإنما هو لحم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 بكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولات الصحية الثابتة من نسي الصلاة علي خطي طريق لجنة اللهم صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما خيرا